gbogbo àwọn tí wọ́n gbé ẹ̀sìn lé orí. gbogbo àwọn tó ń gbé ẹ̀sìn lórí. wọ́n máa ní problem. wọ́n máa ní problem. òun ò ní ní. owó ò ní ní. sórí ni wàá mọ̀ pé ọlọ́run lọ́lọ́run tí n bá dé sí ẹ tán tí n bá dé sí ọlọ́run tán. tí n bá dé sí ọlọ́run tán. <laughs> tọ́lọ̀ bá dé. tọ́lọ̀ bá dé. kí lọ́mọ. kí lọ́mọ. you will know. You go know. You go know. You shall know. You shall know kò sí bí ẹ̀mí ṣe tó. kò sí bí ẹ̀mí lè kọ́ buri awọ sàré ìjọ kan. awọ sàré ìjọ kan. kò sí tó awọ sàré ìjọ kan. àfọ wọnú lé ẹ̀rí kó ṣàdúrà rí. àfọ wọnú lé ẹ̀rí kó ṣàdúrà rí. àfọ wọnú lé ẹ̀rí kó ṣàdúrà rí. gbogbo ẹ̀ scam lọ́dọ̀ rẹ. gbogbo ẹ̀ scam lọ́dọ̀ rẹ. scam ni jàre. scam ni jàre. ẹnìmọ̀lẹ́ anybody lè ṣàdúrà fún ààrẹ irọ́ ni irọ́ ni irọ́ ni o fẹ́ náwó o fẹ́ náwó o fẹ́ ṣoore o fẹ́ ṣoore. owó tó rí púpọ̀ nínú báńkì yẹn tó ti ń yọ lójú yẹn tó tó ń ka tí tí tí sàn ń pọ̀ sí yẹn tó bá yá tó bá tó bá padà yá yóò padà tán. tó bá padà yá yóò padà tán. orí ẹ̀ṣẹ̀ ló wà o. orí ẹ̀ṣẹ̀ ló wà o. ń ṣe ọlọ́run ni o. ń ṣe ọlọ́run ni o. yóò tún máa rówó sí. yóò tún máa rówó sí. wọ́n máa dá sí. tó yẹ pé àìmoore lẹ́yìn wọn fi san oore. tó bá jẹ́ sí pé ìmoore lẹ́yìn wọn fi san oore. ẹ máa ṣe lọ. ẹ máa ṣe lọ. yóò wọ̀nyí ni eléogun òun tẹ̀ ń kí náà nísìn. pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun tẹ̀ ń kí náà nísìn. ṣé bóun náà ni ẹ ní pọ́blẹ́mù yẹn. ṣé náà ni pọ́blẹ́mù yẹn. ẹ mọ Ọlọ́run tá wà. ẹ mọ Ọlọ́run tá wà. Ọlọ́run ti ní o ṣeun o ṣeun. o ṣeun o ṣeun o ṣeun. ọkọ ìyá mi. ọkọ ìyá mi. wọ́n tún tà kẹ́sì. wọ́n tún tà. ó kọ̀ ní mọ́tò ó kọ̀ nílé ó kọ̀ lówó ó kọ̀ ní kinní kan yìí máa ń ṣe ìfọkànbalẹ̀ wọ́n lè fẹ́ fi wádà mú fún yàn. wọ́n lè fẹ́ fi wádà mú fún yàn. òye àti ẹ̀kọ́ bílé ayé ṣe rí tó fi já sí pé ẹ máa rẹ́ lómi tí ò ṣe ẹ̀sìn kankan tọ́lọ́wọ́n bá ti kẹ̀ ẹ wo ẹ má jẹ́ kí sọ̀rọ̀ jù ẹ gbọ́ iye ògidì ọ̀rọ̀ látẹnu àfáwà Sheikh Ahmed Al-Labib Agbaji ẹ gbọ́ ọ̀rọ̀ náà bó ṣe lọ. ẹ má dàrú. ẹ má dàrú irú tá a ṣe fún yẹn ẹ má dàrú ẹ má bíbí sóore. ẹ má ẹ má bíbí sóore. ẹ má bíbí sóore. ọ̀tà máa ń ta wú ẹ máa gbádùn lọ. ẹ máa gbádùn lọ. Allahu Akbar ẹ wọ lọ́hùn. ẹ wọ lọ́hùn. ọlọ́mọ kò sí kò sí máa máa tọ́ la lẹ́yìn làbúdà bitulu ilfajiri. kò sí bóòlù sẹlẹ̀gùn tó. kò sí bóòlù sẹlẹ̀gùn tó. ilé ó padà mọ́. ilé ó padà mọ́. kò sí bóòlù sẹlẹ̀gùn tó ilé ó padà mọ́. tàmá tàwù tó yẹ pé àìmoore lẹ́yìn wọn fi san oore. tó bá jẹ́ sí pé àìmoore lẹ́yìn wọn fi san oore. ẹ máa ṣe lọ. ẹ máa ṣe lọ. tàmá tàwù ẹ máa ṣe lọ. ẹ máa ṣe lọ. a ní sọ pé kẹ máa ma tọ́lá lẹ́yìn lu làbúdà bi tùlù ìlfàjìrì wàmàmà tọ́lálẹ̀ òmùrú làbúdà bi dùn hùlẹ̀ kọ̀bùrì. kò sí bóòrù sẹlẹ̀gùn tó ilẹ̀ ó mọ̀. kò sí bóòrù sẹlẹ̀gùn tó ilẹ̀ ó mọ̀. owó tó rí púpọ̀ nínú báńkì yẹn tí ń yọ lójú yẹn tó tó ń ka tí tí tí sàn ń pọ̀ sí yẹn tó bá yá tó bá tó bá padà yá yóò padà tán. tó bá padà yá yóò padà tán. wọ́n máa ma tọ́ lálẹ́ wúmúrú kò sí bí ẹ̀ mísẹ́lẹ̀ gùn tó. kò sí bí ẹ̀ mísẹ́lẹ̀ gùn tó. abudabidu wuli lè kọ́ àwọ̀ sàré ìjọ kan. àwọ̀ sàré ìjọ kan kò sí bí ẹ̀mí ṣe lè gùn tó àwọ̀ sàré ìjọ kan. ọlọ́run tàwọn tà wú tó bá pé àìmọ oore lẹ́yìn bẹ́ẹ̀ máa fi san oore. tó bá jẹ́ pé àìmọ oore lẹ́yìn bẹ́ẹ̀ máa fi san oore. ẹ múra sí. ẹ múra sí. tó bá jẹ́ pé àìmọ oore lẹ́yìn máa fẹ́ lẹ́yìn fẹ́ fi máa san oore. ẹ múra sí. àfọwọ́nulẹ̀ ẹ̀rí kó ṣàdúrà rí. àfọwọ́nulẹ̀ ẹ̀rí kó ṣàdúrà rí àfọ òwònú ilé rẹ rí kó ṣàdúrà rí. gbogbo ẹ ní scam lọ́dọ̀ rẹ. gbogbo ẹ ní scam lọ́dọ̀ rẹ. scam ni jàre. scam ni jàre. ẹnibọ̀lì ẹnibọ̀lì lè ṣàdúrà fúnra rẹ. ẹnibọ̀lì lè ṣàdúrà fúnra rẹ. irọ́ ni anybody lè ṣàdúrà fún ààrẹ irọ́ ni irọ́ ni irọ́ ni o fẹ́ náwó o fẹ́ náwó o fẹ́ sore o fẹ́ sore ọ̀rọ̀ níta mọ́ta wú máa gbádùn ara rẹ lọ máa gbádùn ara rẹ lọ tura mọ́tò mi tura mọ́tò mi máa gún fún yìí máa gún fún yìí o ṣe pọnú ọgbà rẹ o ṣe pọnú ọgbà rẹ o wà agolo tòmátìtì o wà agolo tòmátìtì bó ṣe pọnú ọgbà rẹ yẹn o wà agolo tòmátìtì bí mọ́tò ṣe pọnú ọgbà rẹ yẹn o wà agolo tòmátìtì tàmọ́ ta wọlé ni ẹ máa gbádùn ara yín lọ. ọlọ́run ẹ máa gbádùn ara yín lọ. ọlọ́run fẹ́ ká máa sọ̀rọ̀ fún yín. ẹ wá mọ́sálásí ẹ kírun ẹyin náà fìlà ẹ pè wá adáyín lóhùn. ẹ pè wá adáyín lóhùn. àwa ṣe fún yín tán ẹ̀yin wá ní pé ọlọ́run kan lẹ́yìn níbi kan tẹ́ ẹ máa lọ dúpẹ́ fún ẹ máa lọ dúpẹ́ fún. ẹ máa lọ dúpẹ́ fún. ọlọ́run ni mo ní àṣẹ kan níbi gèrè àtúrúkú wúlí gèrè. ẹni tí ó bá dàbí pọ̀ mẹ́nìkan. ẹni bá dàbí pọ̀ mẹ́nìkan. tíjọ ń fún wa lọ́pẹ́. tíjọ ń fún wa lọ́pẹ́. bí ṣe ń fi mẹ́lọ́ọ̀ lọ́pẹ́. bí ń fi mẹ́lọ́ọ̀ lọ́pẹ́. ó ń fẹ́ lómi náà lọ́pẹ́. ó ń fẹ́ Damatawu ẹ máa gbádùn lọ. ẹ máa gbádùn lọ. ọlọ́run lẹ́bọ̀ wá mọ̀. ọlọ́run lẹ́bọ̀ wá mọ̀. you will know. you will know. you go know. you go know. you shall know. you shall know. ẹ mú kanú èyí tó bá ti wọ mú bẹ́ẹ̀. you go know. you, you shall know. know. you will know. sáà mẹ́ẹ̀ kan bẹ́ẹ̀. kò sí èyí tí ò lọ. Ah, bó ti ẹ̀ ní ọ̀ lọ. ti ẹ̀ ní ọ̀ ṣebí kò mọ̀ náà ni mo wí. ṣebí kò mọ̀ náà ni. mi ò ní ojókòó. a ní ojókòó. no mọ̀ náà ni. no mọ̀ náà ni. you will know. you will know. you go know. you go know. you shall know. you shall know. you will know. you will know. sórí wà á mọ̀ pé ọlọ́run n bá dé sí ẹ tán tí n bá dé sí ọlọ́run tán. tí n bá dé sí ọlọ́run tán. <laughs> tọ́lọ̀ bá dé. tọ́lọ̀ kí lọ́mọ. kí lọ́mọ. tọ́lọ̀ bá fi lè dé kí Allah ni fi wọ́n lẹ̀. Allah ni fi wọ́n lẹ̀. níbi àyà kan ó ní sanna sitẹ́jìrì jù hùm mí ni àìsù la àyà làmúnà sanna sitẹ́jìrì jù hùm mí la àyà làmúnà. Allah la dẹ wọn mú. Allah la máa dẹ wọn mú. Istidiraja ẹ. A máa dẹ wọn mú. A máa dẹ wọn mú. Istadiraja. Istadiraja. Yestediriju. Yestediriju. Istidiraja. Istidiraja. Sọ̀rọ̀ pé tọ́lábù ni. tọ́lábù ni. àmọ́ àmọ́ àmọ́ àmọ́ apply bá ṣe mú ni. àmọ́ apply bá ṣe mú un ni. tá a bẹ́ mú ẹlòmíì láti láti dá a mọ́lẹ̀ wọ́n máa da wọ́n máa da ìkẹ́sì. wọ́n máa da kẹ́sì. wọ́n máa da kẹ́sì. orí ẹ̀ṣẹ̀ ló wà o. orí ẹ̀ṣẹ̀ ló wà o. ń ṣe ọlọ́run ni o. ń ṣe ọlọ́run ni o yóò tún máa rówó sí. yóò tún máa rówó sí. wọ́n máa dá sí fi sí. tó bá gbé táàsì ò bá dáa. tó bá gbé táàsì ò bá a sáàmà lówó sí. sáàmà lówó sí. wọ́n tún dáa sí i. yóò sí tó bá já sí pé o táà ń ò bá dáa ṣé a máa lówó sí. gbogbo àwọn ẹ́stéètì tó fẹ́ gbà. gbogbo àwọn ẹ́stéètì tó fẹ́ gbà. wọ́n dáa sí i. yóò sí tó bá já sí pé o táà bá ò bá dáa ṣé a máa lówó sí. kọ́ńtàtì ń wá. kọ́ńtàtì ń wá kọ́ńtàtì bíríjì èkó. kọ́ńtàtì bíríjì èkó. tọ́mìlàndì. tọ́mìlàndì. òun náà gbé fún ọbẹ̀ gbalẹ̀ ti lẹ́kì. àwẹ̀ àwẹ̀ àwẹ̀ àwẹ̀ àmàlànà àmàlànà ògbà ògbà wọ́n dúdú dà sí i. gbogbo kẹ́ wọn wọlé tọ̀. gbogbo kẹ́ wọn wọlé tọ̀. ilẹ̀ ìjàpá ọlọ́run. ilẹ̀ ìjàpá ọlọ́run. gbogbo ìkẹ́ ó wọlé tọ̀ ilẹ̀ ìjàpá ọlọ́run. ipa àwọn èèyàn lẹ́kún. ipa àwọn èèyàn lẹ́kún. wọ́n tún sí i. sanasi tẹ diriju hun mi ni ezu la yàrá mu yóò máa rẹ yóò máa rẹ àwọn ọmọ àwọn tó ń kírun. yóò máa rẹ àwọn ọmọ àwọn tó ń kírun. orí ò ní fọmọ tiẹ̀ rí. orí ò ní fọmọ tiẹ̀ rí. yóò máa rẹ ọmọ àwọn ẹni tí wọ́n ń kírun orí ò sì ní fọmọ tiẹ̀ rí. àwọn ìyàwó àwọn tó kírun. àwọn ìyàwó àwọn tó kírun ó lóyún wọ́n bí máa kú. ó lóyún wọ́n bí máa kú. ìyàwó tiẹ̀ ó ìbejì. ìyàwó tó ìbejì. gbọdẹ kírun. gbọdẹ kírun. kòmọlọ́hún mọ́. kòmọlọ́hún mọ́. èṣù èṣù. èṣù èṣù. ìyapa ọlọ́hún. ìyapa ọlọ́hún. òun ló mú lọ́lọ́hún. òun ló mú lọ́lọ́hún. wọ́n tún dà gẹ́gùn. sànà síta ìdírí jù wọn ọlọ́run ládẹ wọn mú. yóò ti wọnú nẹ́ẹ̀tì tán. yóò ti wọnú a ti ráǹdì ẹ̀. a ti ráǹdì ẹ̀. yóò bẹ̀ bóde báyà wá fún mọ́. yóò bẹ̀ bóde báyà wá fún mọ́. kíni ẹ̀sùn láàyà láàmú. sáré síbẹ̀ kiri tún kíni ẹ̀sùn láàyà láàmú. gbogbo àwọn tí wọ́n gbé ẹ̀sìn lé orí. gbogbo àwọn tó ń gbé ẹ̀sìn lórí. wọ́n máa ní problem. wọ́n máa ní problem. owó ò ní ní. owó ò ní ní. gbogbo àwọn tí wọ́n gbé ẹ̀sìn lórí wọ́n máa ní problem owó sì ní ní. yóò rẹ ni ẹni ogún orun tẹ́yìn kí náà ní ìsìn. pẹ̀lú gbogbo orun tẹ́yìn kí náà ní ìsìn. ṣé bóun náà ni ẹni problem yẹn. ṣé bóun náà ni ẹni problem yẹn. ẹ ẹ mọ Ọlọ́run tá wà. ẹ mọ Ọlọ́run tá wà. Ọlọ́run ti ní o ṣeun o ṣeun. o ṣeun o ṣeun o ṣeun. ọkọ ya mi. ọkọ ya mi. wọ́n tún tà gẹ̀ẹ́sì. wọ́n tún tà. ó pọ̀ ní mọ́tò ó nílé ó lówó ó ní kinní kan yìí máa ṣe ìfọkànbalẹ̀ wọ́n lè fẹ́ fi wádà mú fún yàn. wọ́n lè fẹ́ fi wádà mú fún yàn ó lówó ó nílé ó máa ṣe kankan wọ́n lè fẹ́ fi wádà mú fún yàn. ó dáa. ẹ̀yin omi this video is precise and short kóníkálukú náà mú tiẹ̀ bẹ́ẹ̀ subscribe to this channel.